من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله akí ẹ̀yin ará alé ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa ètò al-muflihun èyí tí ilé ẹ̀kọ́ muflihun high school tó wà ní àdúgbò muslim ìfẹ́lódún ìdí òbí nílùú ìbàdàn tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abẹ́lọ́n gbogbo àwọn tó kúnṣe ọlọ́run yìí lọ́wọ́ nínú àwọn òbí tí wọ́n dá ọmọ jọ sílé ẹ̀kọ́ yìí àtàwọn mùsùlùmí míì náà tán láwọn tó fẹ́ kétò yìí kó tún gorí afẹ́fẹ́ ní jíra 1443 ọlọ́run bá ní san wọ́n lẹ́san olóore wọ́n bá ní sàlékún ímánì fún wọn àlékún arísìkí àti gbígbà àdúà ẹ jẹ́ ká tún máa bá ètò wa lọ ní òru òní bí a ṣe ń gba àwẹ̀ 1443 tá à ń gbà síwájú a bẹ̀rẹ̀ pẹ̀lú àyọkà láti inú alukur'an èyí tí ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ wa anas rashid hashim tí yóò kà fún wa bismillah. ṣe بالله ni الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خيرا خير لكم إن كنتم تعلمون ọlọ́run bá ní fún àwọn ọmọ náà ní àlùbáríkà tí ó pọ̀ ẹ jẹ́ ká tún gbọ́ kíkà láti inú hadith ọ̀rọ̀ ànábì wa sallallahu alaihi wa alihi wa sallam látẹnu akẹ́kọ̀ọ́ wa bìnrin míì aisha abbas bismillah. قال رسول الله صلى الله عليه وسلم تسحروا فإن في سحور بركة رواه البخاري ومسلم Translation Allah's messenger, may Allah's blessings and peace be upon him, said, Eat sahur, without meal, as there is abundant blessings in its consumption. Transmitted by Bukhari and Muslim. Blessings from the hadith. 1. The hadith emphasizes the importance of eating without meal. 2. Consumption of sahur helps fasting person to be strong during the day. 3. It teaches that there is no continuous fasting in Islam. 4. Eating of sahur assist fasting person to wake up in the night for different acts of worship like Qiyamul recitation of the Quran, supplication to Allah to mention but few. Five, eating of sahur is food of Allah's blessings. Ọlọ́run bá ní fún àwọn ọmọ náà ní àlùbáríkà tó pọ̀ àtàwọn ọmọ ẹnìkọ̀ọ̀kan wa. Ẹ̀yin arúsẹ̀ Ọlọ́run tó bá rí bẹ́ẹ̀, ẹ jẹ́ ká tún bọ́ sínú àkọlé míì. Àkọlé eléyìí, ó lè gbà tó ẹ́písòdù mẹ́ta o torí páwọn tá a kó sínú ẹ̀ ó pọ̀ díẹ̀ òun la pè ní ahwalu salaf fi Ramadan ahwalu salaf fi Ramadan àwọn ẹni retẹ́ ti lọ tọ́lọ̀ ń sọ wípé rọ̀bíyà lọ́wọ́ ánìhùn wárọ̀dùn bẹ̀rẹ̀ látorí àwọn sàábé tí wọ́n bá nàbí wa sallallahu alaihi wa sallam tí wọ́n bá lò àtàwọn tó tún tẹ̀lé wọn pẹ̀lú dáadáa kí làwọn ṣe sí wọn irú ṣe sí wo òun náà máa ń ṣe nínú ààwẹ̀ ìyẹn ni tá a fẹ́ ti sọ̀rọ̀ eléyìí ó máa jẹ́ ìṣesí àwọn ẹni rẹ̀ ṣáájú nínú ààwẹ̀ part one àwa fẹ́ pín àwálù sálàf fi ibdil jawari ibi tá a ti fẹ́ gbé nìyẹn kí ni ìṣesí àwọn ẹni rẹ̀ bẹ̀rẹ̀ látòrí àwọn sàbí ànábì sallallahu alaihi àtàwọn tó tẹ̀lé wọn nínú dáadáa ní abala mímọ́ sọ oríkèríkè ara wa nínú àwẹ̀ ẹ̀yin mùsùlùmí bá a ń gbá àwẹ̀ ẹ wa o ọ̀pọ̀ nínú àwọn tí ń gbá àwẹ̀ tọ́já sí wípé wọn à jẹun lóòótọ́ wọn à mú mi ṣùgbọ́n ládàáwẹ̀ wọn o. tàbí kọ́ jẹ́ pé láádá tí wọ́n gbà lọ́dọ̀ ọlọ́run láádá tí ò ní tó nǹkan ni láádá tí ò ní tọ́nà dárìn pàápàá àsìkò tá a wà yìí àsìkò tí bàjẹ́ tó ń fọ́n káàkiri ayé ni o ìyẹn la ṣe gbọ́dọ̀ gbọ́yé bóò ló ṣe yẹ ká wà nú àwẹ̀ bá a bá ṣe wá wà nú àwẹ̀ yìí bẹ́ẹ̀ náà láàtún máa wà nígbà táwẹ̀ bá parí ẹ jẹ́ ká mú ní kọ̀ọ̀kan. ìṣesí àwọn ẹni retọ́lọ̀ ti sí nínú àwẹ̀ lábala mímọ́ sọ oríkèríkè ara wọn èmi àti yín náà àní ẹjẹ́ lọ mọ̀ sọ ojú wa nínú àwẹ̀ àní máa wo ìwòkuwò a sọ etí wa nínú àwẹ̀ àní máa gbọ́ ìgbọ́kúgbọ́ àfà a sọ ẹnu wa nínú àní máa parọ́ àní sọ̀rọ̀ ẹ̀yìn àní máa sépè àní sírègùn àní máa fọlọ́n búra lórí irọ́ àní fi tí èso ọlọ́run búra àti gbogbo àwọn nǹkan míì tó jọ bẹ́ẹ̀ eléyìí ni ó túmọ̀ sí pàǹgbà àwẹ̀ ẹsẹ̀ wa a sọ nínú àwẹ̀ àní fi rìn lọ ibi ẹ̀ṣẹ̀ ìgbà yìí ló tó túmọ̀ sí wípé à ń gbà àwẹ̀ ẹ jẹ́ ká wo díẹ̀ nínú ọ̀rọ̀ àwọn ẹni eré tá à ń sọ yìí tọ́lọ́hún ti yọ́nú sí wọn kọ́lọ́hún kọ́ yọ́nú sèmi àti yín náà kó já rí ọ̀nú ẹ̀ láyé àtọ̀run. àáfàá wa jábírù ọmọ abdullah radiyallahu anhuma àáfàá wa nínú àwọn sálàfù tá à ń sọ yìí ni ara àwọn sàábí ànábì tó ti gbàwé àlìjẹ́ náà látàyé ó ní rẹ mùsùlùmí ìdá súnmùtà tó o ti lè jáláwẹ̀ tó ń gbáwẹ̀ fálíyẹ̀ sún sàmùkà gbọ́yé dáadáa jẹ́ kí etí rẹ̀ ó bá wẹ̀ ààwẹ̀ kọjá àìjẹun àìmumi ṣé tí ọba sáwẹ̀ tẹ́lẹ̀ náà tẹ́lẹ̀ ṣe bá aráwọn tí wọn ò rí nǹkan jẹ ṣùgbọ́n ìjẹun tẹ́lẹ̀ yìí afẹ́ fi súnmọ́ ọlọ́run ni afẹ́ fi jẹ́ni ọlọ́run ni ara ń tó ṣe láàwẹ̀ táwẹ̀ rẹ̀ ó fi dàbí àwọn tọ́lọ́run yọ́nú sí òun ni pé jẹ́ kí etí rẹ̀ ó gbáwẹ̀ wà bá sọ̀rùkà ojú rẹ̀ jẹ́ ó gbààwẹ̀ ẹ̀yin mùsùlùmí tẹ̀ lo android phone pẹ̀lú android phone àsìkò táwẹ̀ ẹ̀yin ọmọ bàjẹ́ tí ládàwẹ̀ ẹ̀yin tí ò ní tó nǹkan lọ́dọ̀ ọlọ́run rè ṣẹbẹ́ mà àwọn pages tẹ̀ ń wò lórí íńtánẹ́ẹ̀tì àwọn pages ìtọ́jẹ́ pé kí ni o àwàdà ìhòhò obìnrin ni wọ́n gbé ta tí wọ́n yẹpẹrẹ ẹ̀yin obi ẹ̀yin obi náà tó wò ẹ̀ máa kọ́mẹ́ǹtì ẹ̀ máa rẹ́rìn wọ́n yẹpẹrẹ ẹ̀yin wọ́n ń ba ti yín mọ́gi wọ́n ń sọ pé ntọ́lọ̀ ń fi sí yín la tọ́jẹ́ nǹkan àpọ́nlé ní táwọn ọmọ túta táwọn ọmọ yẹpẹrẹ yín ni ẹ̀yin náà sì máa comment good of you right on ètò túmọ̀ sí ni wípé inú yín dùn máa fi yẹpẹrẹ yín àwẹ̀ wà kọ̀sáwẹ̀ àwẹ̀ lọ́tẹ́ ẹ jẹ́ kójú yín ó gbàwẹ̀ àáfàá wa jábírù ọmọ Abdullah nínú àwọn tó dá wa lójú pọ́lọ̀ ti yọnu sí ni wọ́n wà kí wọ́n wà nú àwọn sàábí ànábì tọ́lọ́n ti yọ́nú sí wọn wọ́n ní jẹ́ kí ojú rẹ jẹ́ kó gba wẹ̀ ìyẹn nìkan tọ́kọ́ wàlìsánúkà ánìlẹ̀kẹ́bíbì jẹ́ kẹ́nu rẹ ó gba àwẹ̀ má parọ́ má ṣépè má sọ̀rọ̀ ẹ̀yìn má sọ̀rọ̀ àlùfàṣà má dàsàkàsà ìyẹn nìkan tọ́kọ́ àwọn jẹ́ kí ẹnu rẹ̀ ọ wẹ̀kú òǹbí ẹ̀sẹ̀ àáfàá tó wa ń sọ fún wa pé má fara ni aládùúgbò rẹ̀ ìyẹn nìkan tó kọ́ wádà azal kódà ọmọ ọ̀dọ̀ rẹ̀ your employee your worker àwọn tó jẹ́ pé lọ ń san wọn ìwọ ló ń wọn lóúnjẹ má fara ni wọn nú àwẹ̀ má sọ̀rọ̀ òdì sí wọn má sọ̀rọ̀ wàlíyẹ́kùn àlékà wàkọ́ọ̀ wàsẹ̀kìnà farabalẹ̀ fẹ̀mí balẹ̀ jẹ́ kí ìfarabalẹ̀ ọ̀ wà fún ọ so ti yé bá ń ní ìsìn wàá jọ já sí pé jọ́tọ̀ gbà àwẹ̀ kọ́ yàtọ̀ sí jọ́tọ̀ òṣè kínní o tó gbà àwẹ̀ àáfàá wa ibnu àbí ṣáíbà àwọn ni wọ́n kú kọ́ sínú tírà wọn mùsọ́nà ibnu àbí ṣáíbà ní kìtàbù síyà ìyẹn nìkan tó kọ́ àáfàá wa ali ọmọ àbútọ́ọ̀lì nínú àwọn kòláfáàwù mẹ́rin àwọn àròlé mẹ́rin fànàbì tí wọ́n ti gbàwé àlùjàn náà látàyé àáfàá wa náà tó ń sọ wọ́n ní iná síyámà láìsàmínà tọ̀hám wàṣàrọ̀ wọ́n láyé mùsùlùmí sẹ́ẹ̀rù pa ìjẹun àìmumi nìkan ní jáwẹ̀ ni àáfàá wa ali nínú wọn wọgilé wọ́n láwẹ̀ kọjá àìjẹun àìmumi wọ́n ní wàlákín nínà kẹ́bíbì ìdí ń já àwẹ̀ ní kó o jìnà sí gbogbo tó bá ti jọmọ́ irọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ ìrìn rọ́ ìwà rọ́ aṣọ rọ́ bàtà rọ́ fóònù rọ́ gbogbo òṣèṣì rọ́ wọ́n ní ká jìnà sí wàlìbáàtìl gbogbo tí bá ń jẹ́ ìbàjẹ́ gbogbo nǹkan tí ọ̀dà àáfàá ní ká jìnà sí wàlágù àwọn ọ̀rọ̀ ẹ̀yìn ọ̀rọ̀ máa kọrin nú àwẹ̀ máa dáfà burúkú nú àwẹ̀ gbogbo tí ọmọ àrá òsì àwọn èèyàn lọ́nà aburú wọn ni ẹ jìnnà sí o àáfàá àwa ibùnà àbí ṣáíbà àwọn náà ni wọ́n tún gbà wá àáfàá àwa umaru ọmọ kàtọ́ àwọn sálàfù là ń kóòtù ọ̀rọ̀ wọn yìí àwọn sálàfù sọ́ọ̀lì àwọn ẹni rẹ̀ ṣáájú gidi tí wọ́n lọ àwọn là ń sọ̀rọ̀ wọn yìí àáfàá wa umaru ọmọ kàtọ́ nínú àwọn tó ti gbàwé àlìjẹ náà látàyé làwọn náà wà kọ́lọ́ǹkọ́ yọnu sí gbogbo wọn kọ́fà náà tiwa náà kọjá wa náà rí yọnu ẹ̀ àáfàá ní láìsà siam mina tọ́ám wà ṣàrọ́ọ̀bì wàhádà irú tá àáfàá wa àlìsọ làwọn náà ń sọ wọ́n ní àìjẹun àìmọ́mi nìkan kọ́ láàwẹ̀ o wà láàkí náà omi náà kẹ́bí wà lébà àti wà lágùn àlhàlù wọ́n ní ká máa parọ́ ká má ìwà abú ká sọ̀rọ̀ ọbú ká máa búra èké wọn lára ti ń jẹ́ ààwẹ̀ òun lélẹ́yìí ọ̀rọ̀ tí àwọn ẹni tí wọ́n sọ lórí pé ifdulija wàárìhì ká sọ oríkèríkè ara wa ó ti tó fẹ̀yìn mùsùlùmí pé ààwẹ̀ kọjá àìjẹun àìmúmi o má rìn lọ bí ẹ̀ṣẹ̀ má fojú rẹ wo ẹ̀ṣẹ̀ má fetí rẹ gbọ́ ẹ̀ṣẹ̀ má fọwọ́ rẹ kan obi olóbì tí èsè ìyàwó rẹ tí èsè ọmọ rẹ obìn má gbà àyànmú ẹ̀ṣẹ̀ ní àwọn ẹni ọlọ́run èsè bẹ́ẹ̀ torí náà ààwẹ̀ làálà kún tàtàkùn ká lè jẹni ọlọ́run òun la ṣe ń gbààwẹ̀ ẹ̀jẹ̀ ajẹ́ ni ọlọ́run o ọlọ́run jẹ́ àjọ àtijọ́ ilé ẹ̀kọ́ high school náà sọ nígbọ̀wé ètò yìí ẹ lè fẹ́ pè wá bọ́yẹ fẹ́ wa àbẹ́yìn náà tó fẹ́ béèrè béèrè ẹ̀sìn ẹ wá sórí ẹ̀rọ zero eight zero five two six ìrìn àyílẹ̀ islam rasheed Ashim abu anas assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. èmi ò fẹ́ ọmọ rí mi sá nínú àdánwò ọmọ ni bí tí wọ́n bí sílẹ̀ lórí ìyá ẹ̀ ló bá kú ilé àdúró àgbàsúná o aburúkọ ẹ̀ kó tó kú. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń bá bọ̀ lẹ́ẹ̀kan àṣàrádì ni látijọ́ tí ọlọ́run ti ṣẹ̀dá àwọn ohun ọ̀rẹ́ rí àtijọ́ tí.